adúgbòlódò ọlọ́run ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìfẹ́ àti ìgbẹ̀fọ́ àlẹ́bùwà Muhammad kí ọlọ́ba kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn ará lẹ́rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ yóò tó bá dọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ èdè kọ́lọ́ jẹ́ kájọ wà nínú wọn. ọ̀rọ̀ sì ń lọ lórí gbólóhùn ọlọ́ba àlìkẹ́ọ́lá tó sọ fún wa ní Suratul Fatiha ìpè iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́ọ̀ nìkan ṣoṣo láàmú sí ìrẹ́ ọlọ́ọ̀ nìkan ṣoṣo láàmú wá ìrànlọ́wọ́ ẹ̀ agbárin ẹlẹ́ẹ̀kẹrìnlá ọ̀nà ni àbáyé ọ̀nà ládé ní àná láti parí ẹ̀ tá a sọ̀rọ̀ nípa ìpè iyyaka na'budu ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ mọ sin ọlọ́ọ̀ba ọ̀kan ṣoṣo kó sì jẹ́ pé a jìnà sí ẹbọ àwa ṣàlàyé àmì ẹbọ lóríṣiríṣiríṣiríṣi tá a fi débi aqidatul hudud wal ittihad wa wahdatul wujud wal fana ní àná ipe nu tí wọn bá ìbáde yẹn jẹ tí ó gbé yẹn jáde kó ní Islam tí gbogbo kìlàkìtà yòó di wúlò. òun náà ní kọ́ ní ọkàn jásijàsi tí ọ̀dá nínú ẹ̀ ní ìnígbàgbọ́ pé ọlọ́run bá àlejò ọlá ọ̀sọ̀kalẹ̀ ara èèyàn ọ̀rọ̀ àdín pé kò sí nǹkan kan tí ń bẹ ju nìkan ṣoṣo lọ èèyàn kan tí ń rí àbẹ́ àti òbí gbogbo ẹ̀ náà ọlọ́run lọ́dọ̀ rẹ̀ a sì mọ́ àwọn àkídà jẹ́ oríṣiríṣi máa wí tó pé lórí sọ pé la ilaha illallah àgbáyé wọlé gbọ̀bá yà máa sọ pé ya Allah ya Allah ìyẹn náà lọ gbọ̀bá yà máa pé Allah Allah Allah Allah wọ́n máa ronú lọ gbogbo nǹkan náà ní Allah gbọ̀bá yà wọ́n tún máa ní húwà húwà húwà húwà húwà húwà húwà so àsọ̀kọ́ àgbọ̀dọ̀ máa ti àdíkè tí a máa ṣe pé ya húwà ya man la húwà illa húwà ya man la ilaha illa húwà ara àkídà tó àkídà tí ọ̀dà àkídà tó wahdatul àti ìtìhádù wọlfẹ̀nà lábẹ́ àkídà tí ọ̀dà yìí tó tako Islam tí òkè òní jẹ́ kí ìbáadà tí ẹ̀bá lòun ṣe ó wúlò ó náà ni ètìkọ́ọ̀dù ilmi al-ghaybi fi ghayri Allah kí òní gbàgbọ́ wípé ìmọ̀ kọ̀kọ̀ fún bẹ ẹnìkan yàtọ̀ sọ́lọ̀ ìmọ̀ kọ̀kọ̀ àfojúrí àfojúrí làákẹ́yọ̀ ìyàwó rẹ̀ fún wa tó bí ó ṣe rílẹ̀ a ní equipment àfilẹ̀ ṣèwádìí pé ìtọ́sẹ̀lẹ̀ lásìkò báyìí bó ṣe rílẹ̀ àwa nígbà pọ̀tọ́ ẹnìkan bẹ pẹ̀lú agbára pọ̀tọ̀ kan tó ní so òun rí náà rí tí a rí náà rí àbọ̀ òun rí náà rí tí ò tí ì ṣẹlẹ̀ ẹ bá ní irú yẹn lẹ́mìí kò sáǹfà níbi kọ́ máa pé iyyaka na'budu wa iyyaka nasta'in pèrè ọlọ́run nìkan láàmú sí o nígbàgbọ́ sí ọlọ́run ọba àlejò ọlá nígbàgbọ́ òdodo tó fi jẹ́ pé ẹ̀sìn rẹ̀ ó fi wúlò fún ọ torí fọlọ́run ọba àlejò ọlá sọ fún asúrátù nàmìl àyà sixty five wípé kùlà yàlámù máa ń fi sàmà wà àti wà lárúbí lọ́gà ìlọ́lá wà máa yẹ ṣe rúrú nà ayé àná yorùbá àdúró sọ fáwọn káàfìrí ní wípé la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah kò sí ẹni kankan tó ní ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tó pamọ́ sí sámà àti ilẹ̀ inú gbogbo ẹtí ń bẹ ń sámà àti ẹtí ń bẹ ń lẹ̀ ọ̀sẹ́nìkan tó ní ìmọ̀ sí ìmọ̀ kọ̀ọ̀kọ̀ illa Allah àfọlọ́nìkan ọlọ́run nìkan tó yẹ kọ́lẹ́tọ̀ kọ́ ọmọ sí onáà nìkan nǹkan tó bá jẹ́ nǹkan kọ̀kọ̀ ìwọ̀n bá ń tọ́lọ́ ń bá sọ fún yín ẹnu àlá rẹ̀ náà lẹ́gbù ntí ọba sọ fún yín ẹ gbọ́dọ̀ lọbẹ kéèyàn pé pòfẹsẹ pẹlà kan ó kó àlùjẹnu ten thousand àbí one hundred thousand wà nàìjíríà láti ilé à ìmọ̀ kọ̀kọ̀ ọ lẹ́tọ̀ọ́ láti ẹ̀ mùsùlùmí kó onígbàgbọ́ sí ọ̀rọ̀ jásijàsí ọ̀rọ̀ rànran nìyẹn àbí márèjì tó fẹ́ ṣe ìdí ọ̀sẹ̀lẹ̀ ìdí ọ̀sẹ̀lẹ̀ yìí rẹ̀ rí kí ń hàn fáàmù ẹ̀pẹ́ dandan gbà mí dá ohun ti wò ó ìmọ̀ ní kílèmù yẹn ń bá nígbàgbọ́ ti rẹ̀ wúlò tí bá ń wí ọlọ́niwà máa kò láyé máa ń fi àtiwàlá ìlú sọ fún wọn pé kọ̀ọ̀sẹ́ nìkan kí bẹ́ẹ̀ ń máa bí ilẹ̀ tó ní nǹkan ẹ̀yàtọ̀ bá sọ fún wa bẹ́ẹ̀ ni èntí sọ fún wa àlè mọ́ rárá wà yẹ na ayá na yorùbá tó àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ò lè kúra mọ́ ìgbà bá ọlọ́gbọ̀n wọn dìde láéláé lè mọ́ ọlọ́run tó ń sọ fún wa ní aya one twenty three ọlọ́ni walillahi ghaibu samawati wal ardi wa ilayhi yurja'u al-amru kulluhu fa'budhu wa tawakkal alayhi wa ma rabbuka bighafilin amma ta'malun ọlọ́ni walillahi ghaibu samawati wal ardi ntọ́pamọ́ sí sánmà tọ́pamọ́ sílẹ̀ ọlọ́run wa ilayhi yurja'ul amru kullu gbogbo àlámọ̀rí pátápátá á sẹ́rí ẹ padà lọ bọ́lọ́ ní gbogbo tí wọ́n wé mọ́ lẹ́sẹ̀ tó sì jọ ní tòótọ́ ọ sàlàyé sàlàyé sàlàyé ẹnu ẹfẹ́ gbó kọ̀rán wa ilayhi yurja'ul amru kullu ọ̀dọ́ ọlọ́ọ̀bà àlékẹ́ọ́lá iná ni wọ́n sẹ́rí gbogbo àlámọ̀rí sí yọ́wọ́ àti ìdájọ́ rẹ̀ níjọ́ mi gàlìkì yá mọ̀ ìfẹ́ ọkàn jọ́ ni ń ẹlòmí ò ti fẹnu kọ ẹlòmí ò ti fẹnu dáràn ẹlòmí ò ti fi wà rẹ̀ gan dáràn. ńgbọ ọ̀rọ̀ mọ́ ńgbọ oró wọn àtọmọ ọlọ́mọ nínú ilé tí kò sì súnmọ́ ní ọba gbóyúndé lónìí àwọn sọ náà jọ náà bóòlù tí wọ́n kàn sí kọ́ ọ̀hún súnmọ́ <laughs> òun náà ti di ó sì já lọ rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ẹ́ àwọn tó fẹ́ gbé fún gan orí wọn gbà lọ́wọ́ ẹ̀ ẹ bá pé kí ló jókòó sí tọba sọ pé mi ò ní gbàgbọ́ sí fún ọmọ ló ọlọ́run bá àlejò ọlá kò ní gbàgbé gbogbo ń tẹ̀sí pátápátá kò ní gbàgbé kankan mẹ́ ọ̀rọ̀ wa nù sọ́yìn muslim látọ̀dọ̀ sọ̀fíyà bint Huyay ìkànnú ìyàwó ànábì wa sallallahu alayhi wa sallam ó ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ apá kan nù àwọn ìyàwó ànábì táwọn jọjẹ́ ìyàwó ànábì ìní ń sọ ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ ẹ̀yìn yòówù wa baa bá alágbègbà ẹ̀ǹtí ń dífá ẹ̀ǹtí ń wúsẹ́ bàbá àjáfà ọ̀rọ̀ afá àkọlélé ọ̀rọ̀ àtìdà lélé ọ̀rọ̀ àdìọ́kẹ̀ Islam lélé táàfà bá bọ́ sójú ọ̀nà lọ́dà làáfà sí jẹ́ bí ọ̀bá gbọ́ sójú ọ̀nà ìjáfà rẹ̀ ntọ́ba mú àníbi wọ́sálà láàrin wọ́sálà ntọ́ba fi ń sọ fún Fatima pé sàlí ní mímọ́ ní máa ṣe fa inni la ughni anki minallahi shay'a tọ́ba fẹ́ béèrè láyé inú dúkìá mi tètè béèrè rẹ o kí n falẹ̀ ọlọ́run ìsìn tọ́ba déwájú ọlọ́run ní wúlò kan fún ọ àníbi sọ́sálà mi sọ bẹ́ẹ̀ fún Fatima sọ́bí ọláàrin ọmọ rẹ̀ ní ọmọ àníbi ọlọ́run tó tún sẹ́kì Islam kì í sọ

ẹ ń bá wá bá ẹ̀ tí ń wòsẹ́ láti bí arafa ó dífá ni ó gbé tí àkálẹ̀ ni tí arọ́ ó gbé kalẹ̀ ni tó fi jẹ́ pé fásà aláwọ̀ à ń ṣe in ọwọ́ abéèrè nǹkankan lọ́wọ́ ẹ̀ nínú ọmọ kọ̀kọ̀ lọ́nà bá ń sọ fún lọ́nà bá ń gbàgbọ́ lámùtòkọ́bálí làbúrú sọ̀látún àrùbáyìn nàìjíríà irun tí bá ń kí fún ogójì ọjọ́ ọlọ́run nígbà abẹ́rẹ́ irun tí bá ń kí fún the next forty days ọlọ́run nígbà kì í túmọ̀ sí pé yóò sì máa kí náà ni kì í fi ó fi ilẹ̀ kò sí ní ìsìláàmù ìsọpọ̀ tún tó kí káwá gbogbo gbogbo owó èsì fọ́ọ̀tì o bọ́ọ̀ bá di lẹ́yìn ìgbà náà fọ́ọ̀tì days nígbà kọ́mọ kí ni méjì méjì méjì méjì ó fi dípò òsì abẹ́rẹ́ tọ́ba jẹ́ ipe ìgbàgbọ́ òun ò kúrò lára rẹ̀ ó tún ẹ̀ pé gbogbo òun ti bá kò ní jáde ọgbà lọ inú àdìsí ilé onímọ̀ àrùn afá bá wa bá ẹ̀ ń ń wosẹ́ tó lóun rí nàrí kọ̀ọ̀kọ̀ kọ̀sọ́ kò tí ì sọ pé ọgbà gbọ́ mi ọ sọ ọwọ́ abá ìyún náà bá sì ń sọ pé ó sì ń gbà gbọ́ ṣùgbọ́n ìtọ́sẹ̀ sọpọ́sẹ̀ ń gbàgbọ́ ilé ìsọgbọ́tọ́ bá wá bá ọwọ́ kó onígbàgbọ́ torí kó onígbàgbọ́ sínú àdúgbò wá bá igbe kọ́ bá wo ọ̀rọ̀ ọmọ rẹ tó fẹ́ ṣe márẹ́jì àbí sukùú tọmọ rẹ fẹ́ lọ yìí àbí ní àjò tó fẹ́ ṣe yìí tí ò ní tí ò ní lájúdẹ́ǹtì mẹ́ o lóríṣiríṣi tí ẹ máa gbé lọ fún wọn ṣùgbọ́n bá ọba dọ́dọ̀ àfáà mi lọ ọ ọfẹ jẹun ìwọ lọ́nkòròfo oní olówó kankan tó fún ọ <laughs> yóò sòdodo ọ̀rọ̀ fún ọ <laughs> gbogbo ẹni òrí nǹkan o <laughs> ta lọ sọdọ ń wàlà ó pọ̀ tó ń bẹ̀rọ̀ rẹ̀ ń bọ̀ oṣù lówó tí wọ́n sọ gbalẹ̀ àsọdọ ń wàlà. àríwípa ilẹ̀ lòmíì ló fi ló fi ló fi wà bàjẹ́. ìmáàmù Nawawi sọ pé ìtumọ̀ hadithi ni pé. látàwà bàlàhù fi ha wà ń ká náà tí yìí jìzí àtàǹfì ṣùkú tẹlifáàrù dà ánì wàlá yàtàjù máa ife ìrùn tó kì í túmọ̀ ẹni pé kò ní ní kankan lórí ẹ̀ kódà ti rí pé ki di wípé tó tuntun tí wọ́n jẹ́ aláwo sámsámú ànábì sallallahu alaihi wasallam wọ́n sàlàyé tí ń bẹ lábẹ́ rẹ̀ fún wa nínú àdìsí mi tọ́wà ní sọ̀rọ̀ Bukhari látọ̀dọ̀ Aisha fọlọ́ mọ́sàkẹ́ olùgbọ́ tí òjúṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé innal malaikata tanzilu fil anan wa huwa sahab fatadhkuru al-amr qudiya fi as-sama fatastariqu ash-shayatin as فتسمعه فتسمعه فتوحيه إلى الكهنة إلى الكهان فيكذبون معها مئة كذبة عند أنفسهم هنا ملائكة وما ترى السماء ojú سماء ní صباح àná tọba fi ń tẹ́sọ̀rọ̀ ó ní àwọn màláíkà wọn a máa sọ̀rọ̀ ní ojú sánmà lókè tọ́jà yìí ibi ó níbi tí ẹ̀sùdò wà òun ò tí ì dojú sánmà gangan ó níbi ẹ̀sùdò wà tí ẹ bá wá ń sọ ń pa àlámọ̀ ìtọ́lọ̀ ti yanjú ẹ̀ tó ti gbé fún wọn pé ní tí ó ṣẹlẹ̀ rèé àwọn èsù àwọn àdẹ̀nu wọ́n wà máa dẹ́ ti gbọ́rọ̀ gbogbo sọ àánú dínú nítorí sọ́ràtù dínú wọ́n bá gbọ́ wọ́n bá fi ránṣẹ́ sí àwọn òǹfà ipe ntáwọn gbọ́rì ẹ̀gbọ́n àwọn tí ìlú àjẹun dáadáa ó ń fa ìwọ̀n bá ń tí wọ́n jí gbọ́ tí ò sì dítéèlì ń bẹ̀ bóun ni ó wá gbọrọ kalẹ̀ wájú òyìn wọn èèyàn tí ó fi àpèsẹ́ntébù tí wọ́n àmọ́ fi rọkùn ní ó lè fi rọ kankan ìyẹn ó sọ bá lọ ń bá rú àwọn ìyàbá yẹn ìṣekèfèrí sọ́lọ̀ ni ọ̀sánfà níbi ìbáadà rẹ̀ tó ló ń ṣe àti gbọ́dọ̀ tí ń pè iyyaka na'budu wa iyyaka nasta'in àfikún lórí tàná nìyẹn bẹ́ẹ̀ náà sì ni amẹ́nubá ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú àmì wípé ẹbọ òun náà ni kéèyàn ọmọ kóun jẹ́ múmi ní òdodo òun ṣe ìbáadà fọ́lọ́run ṣùgbọ́n àwọn tí ń ro pẹ̀lú ìfọ̀mọ́ lọ́hùn kò gbà pé káfíìrì làwọn àbí ń ṣe iyèméjì wípé ọ̀run lọ́mẹ́lì jẹ́ ọ́là ọ̀sánfààní bíi ìbáàdà ti ń ṣe ẹlẹ́ẹ̀kejì láta mẹ́nubálà náà ní wípé ẹ ń bá ní lẹ́mìí pé ìtọ́sọ́nà anábìwọ sallallahu alaihi wasallam bó ṣe jẹ́ wípé ọlẹ́tọ̀ọ́ ká máa lò ó ìtọ́sọ́nà míì tó ń bẹ tó dáa jùlọ àbí tó ṣe déédéé rẹ̀ kèfèrí lẹ́gbẹ́ ọgbọ́n àwọn òfin ìtọ́sọ́nà kò sí ìtọ́sọ́nà kankan tó dá ẹ̀gẹ́ bí ìtọ́sọ́nà tí Ànábì sallallahu alaihi wasallam tó mú wa kò sí ìdájọ́ kankan tó dáa tó wúlò fọmọ ẹ̀dínyẹn tó tó ìdájọ́ tí mẹ́nu Kùránì àti nítorí ilẹ̀ náà àti Ànábì sallallahu alaihi wasallam orí yẹn làwọn afa àlọ́ lánàá tá a mú ayà wá ìpè wọn àmọ́ ńlá mú yá kó ń bì máa ń ń zàlá lọ́hùn fàwùlà ìgbà mọ̀lẹ́ káfíru ọmọ ńlámú yá kó ń bímọ àǹzálà lọ fàwùlà ìgbà mọ̀tọ́límù ọmọ ńlámú yá kó ń bímọ àǹzálà lọ́hùn fàwùlà ìgbà mọ̀lẹ́ káfíru ẹ̀yìn tí ọ tọba ṣe yí pé ọmọ fi ń tọ́lọ́ ń sọ kalẹ̀ kọ́ máa fi ni. alábòsí ni káfìrí ni tó sì máa tó sùn ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́mọdé àwọn ọ. tí ẹ ń bá ní kìtáàbù kìtáàbù nínú Qur'an àti sọ fún ayé pé kí sí gbogbo àná ló ṣe máa tú sí síra o kìtáàbù là ìdájọ́ ọlọ́run ma anzala Allah ìtọ́lọ́ lọ́kọ́nu tákàdá lọ́wọ́ àǹfààní sọ̀sọ́lá ntí ń sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run náà ní kìtàbù láti fi kátàbù máa na jàmà okòjọ nítorí okòjọ ní jẹ́ kìtàbù bẹ́ẹ̀ náà wọ́n ti yọ kẹ̀tìbà ikọ̀ àwọn ọmọ ogun. lábẹ́ wípé tí ẹ̀ bá jẹ́ wípé ó ń fi ìdájọ́ míì ó fi ń sin lọ́run àbí ó fi ń dájọ́. yàtọ̀ sí ti ọlọ́run ipe káàbìrì ni alábòsí ni ọ̀gá àbòsí náà ní rokami ìpamọ́lọ́run fásitì ni ẹni tí màámàá fojú lẹ̀ dẹ́ṣẹ̀ abẹ́ntọ́ takú sí di ẹ̀ṣẹ̀ tí ò tún bá fásitì ni kò kí èèyàn nìyẹn ìdájọ́ pẹ̀lú nǹkan míì lẹ́yìn òfin ọlọ́run ìgbà míì yẹn lè bá débi pé kọ́ yí ọ̀yàn kò nu islam kí bá dàrú mọ́ wúlò ìgbà míì bẹ́ẹ̀ tó yẹ pé yọ wà lórí pé ẹlẹ́sẹ̀ ni ìmọ̀ọ́nì rẹ̀ ẹnìkan ló dínkù ìmọ̀ọ́nì rẹ̀ ẹnìkan ló dínkù ìgbà míì bẹ́ẹ̀ tó yẹ pé mọ́kúra òun àkàkàlà bàpàl wọ́n tú láti ẹni kò ní tọ́yì ṣùgbọ́n mọ̀ pé ìdájọ́ yẹn kò dáa ìdájọ́ tọ́lọ́mọba àlìkẹ́ọ́lá ìlọ́dà ṣé abdulaziz ibn baz rahimahullah ọwọ́ apẹ́ àlámọ̀rí yẹn kú sọ́nà mẹ́rin ó ní máa ń kọ́ làánà ahkum bihada lẹ́ánà wàhùdọ́lùmínà shari'ati islamiyya fahuwa kafirun kufran akbar ẹ̀ ń bá ní tó ń fi ń ṣe ìdájọ́ yìí wọ́n máa fi ṣe ìdájọ́ torí pé lọ́lọ́lá ju òfin tí Islam wà lọ ó níyùn kèfèrí hán kèfèrí tó le kèfèrí tó lágbára ló ṣe wù. ẹlẹ́ẹ̀kejì wà máa ń kọ́ la ana ahkum bi hada li annahu mithlu shari'ati al-islamiyya fal hukmu bi hada ja'izun wa bi shari'ati ja'izun wa huwa kafirun kufran akbar ẹnì kejì tọ́sọ pé wọ́n máa lò ó wọ́n máa fi dájọ́ tàbí fi ń ṣèdájọ́ ni inú ẹ̀mí rẹ̀ ni pé eléyìí náà dà gẹ́gẹ́ bí ti ṣẹ̀ríà Islam bó ṣe jẹ́ pé ọlẹ́tọ̀ọ́ kí wọ́n máa lo ṣẹ̀ríà Islam ní Saudi Arabia sáwọn fi tiẹ́ ti ń lò ọlẹ́tọ̀ọ́ káwọn náà máa lo eléyìí ní Nàìjíríà ti ń gómìnà irú ẹni bẹ́ẹ̀ náà káfíru kúfúrà àkùbà ìṣèkèfé sọ́lọ̀ nǹkan lágbára ni ọlọ́run bá lè pé ọlá ló ní ìdájọ́. wàmọ́ ń kọ́ làánà ákùnkùn bí háàdá wà lè fún bí ṣẹ̀rí àti afdọ́lù láàkín nà lè fún bí gẹ́rì mọ́ àǹzálà láhù já ìzùn fọwọ́ káàkiri ń kú fúran àtiwá. ẹ ń bá ní ìdájọ́ tí èsì tọ́lọ́run yìí ló wọ́n máa lò ń tó náà wọ́n máa fi dájọ́ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé kéèyàn olùṣẹ̀rí àlọ́lọ́lá jù kéèyàn ló alọlọla àlọ́ lọ́lá jù àwọn ọ̀rọ̀ míì ti tó ń fi dájọ́ ṣùgbọ́n ká fi ọwọ́ ní lẹ́mìí pé n tí èsì ńtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ yìí bá fi ń dájọ́ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ Iru ẹni bẹ́ẹ̀ náà káàkiri ń kó fúnra àtìbà òun náà hàn tí ẹ̀ wọ́n di mẹ́ta báyẹn ẹlẹ́ẹ̀kẹrin من قال أنا أحكم بهذا وهو يعتقد أن الحكم بغير ما أنزل الله لا يجوز ويقول الحكم بالشريعة الإسلامية أفضل ولا يجوز الحكم بغيره بغيرها ولكنه متساهل أو يفعل هذا لأمر صادر من حكامه فهو كافر كفرا أصغر لا يخرج من الملة ويعتبر من أكبر الكبائر ẹ̀ ń bá ti yí pé ìdájọ́ ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ lọ́lọ́lá jù kò sí lẹ́tọ̀ọ́ káwọn máa lo nǹkan lẹ́yìn ìdájọ́ ọ̀tọ́lọ́run òun náà gba ìpè lẹ́yìn ìdájọ́ ọ̀tọ́lọ́run kò lẹ́tọ̀ọ́ káwọn máa lo nǹkan ìdájọ́ sí lọ́lá jù irú ẹni bẹ́ẹ̀ ó sì tún dájọ́ pẹ̀lú nǹkan mí sí adájọ́ ni kèfèrí tí ẹ̀kú tí ìkú ní Islam kúfúrọ́ ń dúnà kúfúrí àìgbóhùn sọ́lọ̀ ní tí ẹ̀hún ní kúfúrú tí o. ṣùgbọ́n tí ń ṣe inú ẹ̀tẹ̀ lálọ́wà wọ́tọ́ bá lórí ìdí lọ kó o jìnà sí kọ̀dọ̀ kó o jìnà sí ìdájọ́ iná ìnìtọ́lá láàfíà o tọba wa ń di ìdájọ́ bóòlù òṣèré máa ṣe ìdájọ́ pẹ̀lú nǹkan mìíràn tí ọlọ́run bá kí èsì tó sọ́lọ́run sọ kalẹ̀ tọba ní lẹ́yìn fún ṣẹ̀ríà lọ́lẹ́tọ̀ ká máa fi ṣèdájọ́ oná sì lọ lọ́lájú kù sí lẹ́tọ̀ ká máa lo òfin tó ń lò ṣùgbọ́n ń lò ń lò à ò ní wàrà ò ní àtàjẹ ọbẹ̀ ló ń sunkún sọ́dọ̀ lọ́nu kọ́ bọ́ ọwọ́ náà mí ti wọn lọ́mọ ìjẹun tí ò ní dé ni. bí anabi dawudu alayhi salatu wa salam tọ́lọ́ mọ̀láyíkà kan sí wọ́n abilé rè ìwọ màláíkà yìí ó ti ṣe màláíkà lálejò tán ta ló ti ẹni tó ti ẹsẹ̀ fẹ́rẹ́ ọmọ tó màláíkà ni o ta lórí pé ọsẹ fẹ́rẹ́ nínú gbogbo olú ìgbà gbogbo ẹsẹ bàjẹ́ yìí lásìkò tí ẹni tó ń sọ ọ́ ní oṣù àṣọ lásìkò tó wà yìí tọ́ba sọ fún pé ẹrú sìn ọlọ́run ń ọkàn pé ilé owó ilé jẹ à ẹnì kan ìtọ́ náà bá rọ nǹkan mí fún tó wọn máa fi jẹun ọlọ́ni wa alánà làwọn ẹ̀ àdìdẹ ọlọ́ni wa rọ irin fún ọjà alágbẹ̀dẹ tí ń rọrin báwọn èèyàn yóò sọkọ yóò sàdá yóò ṣe dá wọn fi ń jẹun ẹwù ti tóbi ọlọ́run ṣùgbọ́n tí ọba jẹ́ pé ìdí tí ọ̀dà ìlò ti ń jẹ sunkún sọ́dọ̀ ọlọ́run kọ́sọ̀nà mí bọ́ àwọn èèyàn kan kúnlẹ̀ tí wọn ọ̀gbẹ́ sì yé kí ń rẹ́dí àti tí yóò ti òfin tó kọ́ máa lọ bẹ́ẹ̀ káwọn máa fi jẹun lọ bẹ́ẹ̀ mùsùlùmí náà sì ni wọ́n tọba lọ fẹ́ dáàbò bo Islam kété pé ńgbà tọba tó kù sí ń ṣe ìdájọ́ lọ tó dáàbò bo Islam ṣùgbọ́n tọba jẹ́ lọ́ọ̀yà kò tó fi ìjà dájọ́ lọ torí pé ìtọ́ba ti ọlọ́run tọba òfin tọlọ́run nínú ẹjọ́ ìlọ́mọ ìgbà tó sì lọ dìfẹ́ǹdì ẹ̀ ní kóòtù àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe fún islam pọ̀ rẹpẹtẹ àti mùsùlùmí mọ́kọ́ wá jókòó sórí àga àdájọ́ tó o sì mọ̀ yìí pé ìdí ẹ̀ gbé kalẹ̀ yìí kìí ṣe ìdájọ́ tọ́lọ́ òótọ́ ni wípé àwọn mí ọmọ bá tọ́ lọ́wọ́ bá mú ń bẹ̀ ń gbàgbọ́ yẹ fundamental aspect of it àwọn tó gbèrú gángan wò àwọn òwò òfin tọ́lọ́hún sẹ́yìn fún tó kọ́ ó ti mẹ́hẹ̀ kódà àkọ́kọ́ má dà nínú nínú òfin nigeria constitution nigeria ní pé ẹni òfin míì tó yàtọ̀ sí constitution tó wá ti takò tẹ tó constitution ó di ìbàjẹ́ yéèyàn wá jẹ́ rẹ islam tó gbé lọ́wọ́. kọ́lọ́n kọ́ sànù fi ìjẹ́ wá síbi tó dáa àti ẹlẹ́ẹ̀kẹtàlá nínú tí máa ba ìbáàdà tó lóun ṣe jẹ́ tó ń pè iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan láàmà sìn wọ́n nìkan láàmà wárùn lọ́wọ́ ẹ̀ ona ni bukudu shay'in mimma jaa bihi ar-rasul sallallahu alaihi wasallam wa thabata anhu walau ma'a al-amal bih ko kuri atinikan nínú tí a sálàlá àlùsálàm tó mú wá nú ẹ̀sìn tó sì rinlẹ̀ yìí bó ṣe wá nìyẹn bí kọjá pé hadid àbí tó fi sẹ́rin wọ́n wá kórìíra rẹ̀ pé ah, eléyìí ọmọ ọ̀fẹ́ ọkọ̀ o ah. kódà bọ́ bá ń lò tó sì kórìíra rẹ̀ ìbádà rẹ̀ bàbá ó ti di òfo ó ti kó ní Islam pátápátá ọlọ́ba sọ pé فتعتا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم إنه سورة محمد آية كيلو آية كجو سي كسان ọlọ́ọ̀bá sọ pé wọ́n lẹ́bi iná káfàrú àwọn kí fata asalahun ẹsẹ̀ wọn ti yọ gẹ̀rẹ̀ ìfàmọ́ ọlọ́nkọ́ máa bẹ fún wọn wọ́n abdọ́lá lahun ìfẹ́ wọn ọlọ́nkẹ́rọ́ aláre ó ti lọ sọ́ni tí ò ní láǹfààní mú ma kìlọ́fà dáálíkà ntọ́fà ntá wíwùn bí adìnnàhùn kárí húmọ́ anzalallahu wọn kórìíra ntọ́lọ́ ntọ́kalẹ̀ ní wọn kórìíra ìbàjẹ́ fa ahabatọ àmàlàhùn gbogbo sẹ́wọ̀n tí wọ́n ti tọ́jẹ́ dáadáa ọlọ́run sọ tí ò ní lẹ́sẹ̀ kankan ọlọ́run bàjẹ́ mọ́ wọn lọ. anabi wa sallallahu alayhi wa sallam wọ́n gbà wá pé ọfẹ́yàwó mẹ́sàn-án apá kan ní mẹ́tàlá ni wọ́n sì kà kọ̀ mọ́ àwọn méjì tọkọ̀ lẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n wá sọ yìí pé anabi ah, mọ̀ ti fẹ́ràn mọ̀ ti fẹ́ràn obìnrin pọ̀ ti di kébèrè nítorí owó tí ń bẹ lára kéèyàn lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin ó yẹ wọn láìkì mọ ó ní ọba àmà kírun ju awọ lọ ọba àmà gbàwò ọba àmà yọ kàkà onítùmọ̀ ó ti ṣe ìkórira sí bá lè jọ ìkórira ká bí ń ju ọwọ lè nù ń bá ọba ká má ká máa nífẹ̀ẹ́ èèyàn nítorí kó ń tọ̀ ní ìṣètọ́lọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ó gbẹnókè yàyàyàyà tí ó máa nígbà tí wọ́n bá sọ nǹkan mìíràn tó ní kóra àti àdéhùn tí wọ́n bá bú ẹ̀rìn pé ti arí báyìí irú ẹni bẹ́ẹ̀ kò níbi ìjà àtàní abúlù ti bá wọn. àìfẹsìn ọlọ́run àìfisawẹ́wà etí bí àwọn míì tí wọ́n ní ẹ̀tí yìí pé ojú omi kọ́ wà náà àti ìdìkọ́ ojú omi nú ó àdéhùn ló torí ṣe ó ti pé kọ́ wa máa bú ẹ̀rìn lórí ẹ̀ ọba islam ọmú yẹn kó nu islam ọlọ́run bá àlejò ọlá ọ ń sọ fún wa nínú súrọ́tù tọ́ọ̀bà fa sixty títí dé sixty ọlọ́run bá ń sọ yìí pé yahzaru ni munafiquna an tunazzala alayhim sura. أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون إن الله مخرج ما تحذرون ọlọ́ni yàgbárò ni múnáfíkúnà àwọn múnáfíkì àwọn asọ̀bẹ́pẹ̀lú àwọn olójú méjì àwọn tó ní a tún ṣe nǹkan mí ìtọ́ yàtọ̀ sí islam àwọn mùnàfíkì ni ẹ gbogbo mùnàfíkì tó wà ní Qur'an sọ̀bẹ̀ tó ń ẹ ṣe pé bí ṣe ń ṣe islam tún ṣe nǹkan mí lẹ́yìn islam inú àdìsí lẹ́ẹ̀ ti rí mùnàfíkì tó pé ìwà ló fi jẹ́ mùnàfíkì mùsùlùmí náà sì ni inú àdìsí ni ṣùgbọ́n ní Qur'an kò sáàyè kan tó lọ́n ti gbẹ́ǹsà mùnàfíkì àfikọ́jẹ́ pé ẹni tó ṣe yí pé bí ṣe ń ṣe islam ó tún ṣe nǹkan mí lẹ́yìn islam ń ọlọ́run ní yahdaru ní munafiquna torí ẹ̀ ló jẹ́ pé máa sọ́ra munafiki ti ń bẹ́ nu Qur'an má lò fún o wọ́n pọ̀ sí wáàsí lọ wá ń lò fún mọ́mìnì ó jẹ́ sọ fún ènìyàn ọ̀fẹ́ sọ mọ́mìnì munafiki wọ́n wá ìsọ́ra wọ́n wá wọn ò fẹ́ kọ́ náà bá ọ sọ súra kankalẹ̀ túnà bí òru obì máa fi èkó obì hẹ̀rùn tí ó gbogbo tí ń nínú wọn tí ó dá tí ó sá sílẹ̀ mùsùlùmí kò lè sáájú ẹ máa yín iná máa ní tẹ́ ń wá sọ́ra tẹ́ wọ́lá yìí ń sáàlìsà ohun tó bá ń bí wọ́n léèrè lẹ́yàkú lónà iná máa kú náà nàkú ojú ọ̀dàlá tó bá ń bí wọ́n léèrè ọ̀rọ̀ gidi nípa àlámọ̀rí ẹ̀ ti kéde tẹ̀ ń ṣe léyìí kí ló dé múra sí tọ́lọ́ wọ́n mọ̀ sọ pé iná iná máa kú náà nàkú ojú ọ̀dàlá pé àwọn kan sanyọ àwa ni àwọn kan tẹnu bọ̀rọ̀ tó wu àwọn àlùfáà òdòkèlè kẹlẹ́ àlù àwọn kan sọ̀rọ̀ bó ṣe wu àwọn lásán ni wà lálàáfù àwọn ti ń ṣeré ń táwọn ní kuli abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un. a ọlọ́run ní sọ fún wọn pé ọlọ́run àti àyà rẹ̀ ti ń sọ̀kalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ̀kalẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ yìí fi ń sáwàdà lẹ́bí ń sáwẹ́wà kí ẹ bá sọ̀rọ̀ lè kí ọmọ tó ń òkú ní London àwọn afá kan jù tó ń jókòó kalẹ̀ tẹ́kù wòlí mọ̀ wọ́n fi hàn yẹn lé mọ̀. ọlọ́ni látàtàbírù látàtàbírù ẹ mọ̀ wá wá wí kankan kọ́dí káfárùkùn bá àdá ìmánìkùn bàtà ẹ̀ ti lé fi Kùránì ti yẹ̀yẹ́ tẹ́ ẹ̀kọ́rọ́ ọlọ́run ti yẹ̀yẹ́ tẹ́ ẹ̀fọ̀fin ọlọ́run ti yẹ̀yẹ́ tẹ́ ẹ̀fànàbí ti yẹ̀yẹ́ ẹ̀kìdí kèfèrí lẹ́yìn bàtà ẹ̀ lẹ́ni ìmánì.

wa á gbọ́ mi dáadáa ara títí sí ẹ̀yẹ́ òun náà ni bí wọ́n sọ fún ọ yí pé kọ́ lọ mi odidi kùránì ìwọ́n náà wà á lọ wá kùránì kékeré ní bá ti ní omi odidi kùránì kò ní wá ní ńlá àkótó mi ní ńlá náà ló ń jẹ wà wá kékeré ìdí ẹdí kọ́tọ́ jẹ́ pé àgbàlagbò lè àmà já yọ máa jẹ yọ máa mì yọ máa mì títí ẹni náà ọlọ́run sáré wà. àwọn gbà á tàn wọ́n rò pé àwọn èèyàn lò fún tọ́jà àti àwọn ìgbà ta ẹlòmíì lè máa kà á ké ẹlòmíì lè máa kà á ń tiẹ̀ ẹlòmíì lè máa kà ọmọ ike lè ní nàrí ẹ̀ẹ́n ẹni bẹ́ẹ̀ ti dàgbà ẹ̀mọ yìí tẹ́ẹ̀ ti lò ní ẹ̀mọ yìí ọmọ tẹ́ẹ̀ ti lò ní ẹ̀mọ ìdí mẹ́nu ẹ̀ nígbà tá a wá jù wọ́n yẹn kọ́ ju kúlẹ̀ àwùjọ kèdè náà sì fẹ́ tó máa ń kọ́ ọbẹ̀ ó di dìgbà náà wọ́n yẹn tó máa láwọn wá jù. àwọn àìkú ayẹkẹ́ yìí náà máa tà wọ́n ẹ̀yin náà tà ń tà kúrò á wọ́n ti mọ́ wọ́n tẹ̀ fáwọn ọ̀tá gbà wọn. ẹjọ́ torí ọlọ́run kí ló ń fẹ́ tó bá ti pé ìsọ́ni ṣé ọlọ́run ò ti máa sọ ọ̀bọ̀ kó tó kọ fẹ́ mọ kùránì nígbà bá mọ kùránì kọ́ lọ́mọ gbọ́mọ gbé sọ rẹ̀ lọ kùránì ló kù jẹ́ mọ sọ tó bá ti kówó lọ́n wá tọ́lọ́wọ̀n bá kọ owó mọ ọ̀sán rà jẹ́ wọ́n bí a sínú ká máa hàn a ká máa di ká máa gbogbo ẹ̀ bí a sínú ẹ̀ àfọwọ́ kan wá láti Cairo wá sí máa dọ̀là abud sọ̀rọ̀ ọjọ́ kan mo wà ní sani àìsàn àìsàn àwọn bá bẹ̀rẹ̀ question lórí yẹn nù oníṣẹ́ ìgbà tẹ́ bá wà hàn áyà kùránì tó hàn sínú tó bá pọ̀ tó mú ọmọ fún ìmú láti gbà náà kò sí ìhàn lẹ́yìn ìbàdàn bóòlù ẹ̀sìn ní tọ̀ bóòlù ẹ̀sìn ní yàgbẹ̀ mo n Kùránì tó ní ọjẹ́ fún tó ní ọjẹ́ pípa rẹ̀ tí ẹ̀ hàn sí lé ìgbẹ́ lọ èyí lé sọ̀kòtì ẹ̀ lé ìdè kò sí tọ́ mi nígbà tí oṣù mi àkókò bá fún mi. bí ìgbà tó ń fi kùránì sí yẹ̀yẹ́ náà ni tọ́ ìyẹpẹrẹ rẹ̀ tí wọ́n pípa sálángá ní sálángá tí wọ́n ní ojú oríṣiríṣi múmi ní ọ̀gbọ̀dọ̀ sí lè kó kú jẹ. ọ̀rọ̀ ajímọ̀bí kan máa ń le ní èyàn máa rí fásitì ní ọ̀rọ̀ rẹ̀ ń bà mí ó ní òṣèlú láwọn ṣe yí àwọn èèyàn gbọ́dọ̀ sí lọ pàdé ọlọ́ ọ̀kọ̀ parọ́ ẹ̀ńtẹ́ ẹ̀rí gbẹ́rẹ́ lára rẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ọrùn tó pọ́nlẹ́pọ́nlé lẹ́rìí àti alóde tẹ̀ ṣubú ni àbí sọ́júrì ni nítorí òṣèlú ìjó koran sí ààyè ẹgbẹ́ ara kó ìjó koran ti ẹ̀yẹ ni pé kò sí ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ kódà àwọn onímọ̀ sọ pé kódà bó ṣe pé ibi tó mọ́ ló fi sí ṣùgbọ́n ìyẹ̀pẹ̀rẹ̀ ń bẹ́ńbẹ̀ kí ibi bí kí wọ́n ní kó ha tẹ̀lẹ̀ délé lórí àbí kó síntọ́ sí lára pé ìyẹ̀pẹ̀rẹ̀ ọ̀bẹ nìyẹn kó sì gbé kúrò àwọn ilé òfin síntọ́ sí lára. àbí kí wọ́n ní o sí ibìkan kọ́ ọmọ fi nùlá àbí wọ́n ní ọmọ fi jẹ pa kùránì lọ́nà tí ń fi pa. kódà kò sí abala kan nú ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ń tọ́ ọmọ sí bẹ́ẹ̀ lára tó ń ṣe ìsìnzá bí kẹlẹ́ àmì là òun fi ọ̀rọ̀ ọlọ́run fi sáwẹ́wà òun fi sáwàdà òun fi pàmì dẹ́yìn. bẹ́ẹ̀ náà sì ni kọjá ipe kìí wọ kìí wọ lójú bí ẹ̀gbin wọ́n bẹ̀ kọjá ń bẹ̀ ní owó kúránù à òbúra máa sọ pé kúránù sí ajẹ́dẹ̀ fíbì wọ́n kọ́ ọkàn rí náà lọ fi orí wọn fẹ́ di ni torójúṣe rẹ ni na kọ́ ọmọ wá bó ló ṣe fọ̀mọ́kù ń bẹ ẹgbẹ́ wọn. a sì Islam fíìlù náà máa jẹ́ tẹ́ríkù tẹ́ríkù fíìlù náà ni ṣíṣe nǹkan ó ṣe ipa nǹkan ti láì ṣe iṣẹ́ lò náà iṣẹ́ kan náà lò náà àbí ọba àlò yẹ yìí ni èèyàn tó ti ti ti ó ti mọ̀

bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá jẹ́ ọkọ̀ àwọn ọkọ̀ ọlọ́run ọkọ̀ àwọn ànábì ọlọ́run kẹ́ẹ̀mọ́ tí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ rẹ̀tìrẹ̀tì bẹ́ẹ̀ náà ni àdìsí ànábì sallallahu alaihi ele nínú tí máa ba ìbáàdà jẹ́ òun náà ni mudaharatul mushrikina wa mu'awanatuhum ala al-muslimin kọ́ mọ̀ọ́mọ̀ rí àwọn káfìrí kọ́ wá lọ kún wọn lọ lórí àwọn mùsùlùmí ńgbà tíjà tẹ́lẹ̀ kí wọ́n lè borí mùsùlùmí ọwọ́ àdé mọ́sálásí ọ̀gá mi ò fẹ́ jẹ́ ni mi ò fẹ́ jẹ́ ló jẹ́ kí n wọn ni àà

náfìlà rẹ tó fẹ́ yàn kọjá nítorí tọ́lọ́ àìyàn náfìlà rẹ tó dìde máa jẹ ọjọ́ ike torí pé lágbọ́jọ́ ọmọ rò mí pé a ah, ti yàn mọ́ pẹ́ tó jí láti wà ní ọjọ́ yàn náfìlà lẹ́yìn ọ̀sẹ̀ àwọn yàn mọ́sálásì lọ́ba jìbì lọ́ba yàn náfìlà kọ́mọ̀ bá a máa sọ̀rọ̀ ẹsẹ̀ ni o ti wo nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run bá lè ní Islam ṣùgbọ́n àgbà ìbò tó bá jì báyìí kọjá ìbò tí ó sùn ọmọ lọ nípa pé ta lọ fẹ́ dì fún kò gbọ́dọ̀ burúburúburú kọ wá sí mùsùlùmí lẹ kọ wá lọ di ìbò rẹ fẹ́ tí èdè mùsùlùmí àwọn èèyàn sónú o kọlọǹkọ sànù wa àwọn èèyàn sónú o náà Thank you. iná là ń sọ ìsìláàmù làkọ́kọ́ ìsìláàmù lọ́rẹ́ ìsìláàmù ni ọ̀rẹ́ àkọ́kọ́ ibi táwọn èèyàn tó nú dé àwọn èèyàn méjì kan jà wọ́n ti jọ máa ń jà láàrin ara wọn ọwọ́ akù ìgbò téèyàn ó jì láàrin mùsùlùmí àtẹ́ntì ìsìn mùsùlùmí ẹni o nítorí pé wọn mùsùlùmí ìwà lọ ń dìbò fún ẹni tí èdè mùsùlùmí kò tún dúró lórí yìí ó tún lọ ń wọ àwọn èèyàn mùsùlùmí jọ láti pé ẹni tí èdè mùsùlùmí wọn lọ dìbò fún ó tún lọ kó àwọn tí ìṣẹlẹsìn mùsùlùmí náà pé ẹni yìí ní fi alùpùpù wọn dìbò fún nítorí pé ìjà wà láàrin wọn àti ẹnì kejì tí àdéhùn ti sọ fún wa yìí pé a gbọ́dọ̀ yan ọmọ ẹ̀yà wa lódì kọjá ọjọ́ mẹ́ta ẹwọ àìlò àdíìsì kan ẹwọ fìtínà tó kó sí bẹ́ẹ̀ kó ti gbé kúrò lọ́kàn pé ọ̀gbọ̀rọ̀ kọjá ọjọ́ mẹ́ta ọjọ́ ọdún mẹ́ta lọ́sẹ̀ ti ń jà ó tún wá débi ìbò ó tún wá jẹ́ pé the funny thing wá ní pé post tẹ́ni yẹn fẹ́ dì mú mùsùlùmí ò débẹ̀ rí mùsùlùmí ò dórí ipò yẹn rí ẹni àkọ́kọ́ náà rí tí wọ́n fún chance ló kọ́kọ́ kọ́ pẹ̀lú etí ìdè mùsùlùmí ọwọ́ àfi Islam wa sáǹsì òfin apara ní ṣe ìjà kaná agudu wa ìjà àgbàdàgbẹ́ ìdè ọlọ́run nìkan Ndị sí ṣé ọlọ́run nìkan lọ́wọ́ ń ti nìyẹn ọgbọ́dọ̀ ibi ọlọ́run tó ń sìn gbogbo ń torí ìtọ́lọ́run ni fẹ́ràn ọ̀fẹ́rẹ́ ẹni tó ò ní fẹ́ràn ò ní fẹ́ràn rẹ̀ torí tọ́lọ́n tó lò sí. àwọn àbá àsọ̀rọ̀ débi wípé ẹni tí ọba ti tọ́lọ́n àtikọ̀tẹ́ ẹ̀bá ti ìwọ̀n bí n tí bá fi ń ti tọ́lọ́n lẹ́jọ́ sàkóso èyí tó fi yapa sọ́lọ́ yẹn ọgbàgbé ẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tọ́jẹ́ lẹ́sẹ̀ èyí tó bá fi ń ṣe tọ́lọ́n tí ọ̀sẹ̀ tẹ́ ń bẹ ilé ìjọsìn èyí tó bá ti kọjá yẹn ọ̀pá bóòlù ṣe wá jẹ́ wípé ọmọ fi ìbò rẹ ran ẹni tí ìṣẹ̀lẹ̀sìn islam ọmọ fi ràn lọ́wọ́lọ́wọ́ ó fi mùsùlùmí lẹ̀ àwọn oṣù tó lọ sọ láàrin ara wọn lọ́wọ́ fún wọn wọn rò pé àwọn ìdí àwọn wọn á máa pété oríṣiríṣi lé wa lórí nígbà tó bá ti dọ̀rọ̀ bò differences kan wà wọn. nítorí oúnjẹ òṣèlú àbí nítorí ìjà tí ń bẹ láàrin àbí nítorí àǹfààní kan tó rí pèsè kan tó rí ń bọ̀ bá débẹ̀ à kálukú ọ̀bẹ ń rẹ̀ ń bọ́dẹ lè ní gbé rárá ọlọ́wọ́ bá àlékè ọlá ọ ń sọ fún wa nípa ilé nínú suratul Maida àyà fifty one àti fifty two ọlọ́ni yá ayyuhal ladina amanu. لا تتخذوا اليهود والنصارى أولياء أولياء لا تتخذ اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين ẹlòmí ló ní ọ̀fẹ́ sí ibi ọ̀rọ̀ òṣèlú ṣé wàá ní ìtọ́lọ́run náà sọ̀kalẹ̀ lọ́dún tó lẹ́nu àbọ̀rọ̀ tara rẹ̀ ìrònú tara rẹ̀ látà wọ́n máa fẹ́ẹ́ sèṣì kó owó ti bára rẹ̀ lálẹ́ kìyàmà ọlọ́run ti wá ní kàlífà lórí ilẹ̀ ni ká máa gba kò fúnra wa ká wá rúlé ìtọ́jú ẹ̀kọ́ náà ọba ọmọ ṣe pé Abdullahi apọ́mẹ́ntì ló níbi níbo ló níbi ẹ̀sìn báyìí ẹ̀ẹ́d ṣé sọ̀fúnlẹ̀ oúnjẹ ń tiẹ̀ báyìí ẹ̀ sìrájù sẹ́ńtì bọ́jà ní pírọ́blẹ́mù tiẹ̀ ń bọ̀ sẹ́ńtì sọ́jà sí mi ìtọ́nà ọ̀fun máa ti yún fún ara rẹ̀ antum mustaqila fún ìdàkọ̀lá ààbò ọlọ́run fi ṣe khalifa lórí ilẹ̀ tọ́jú ẹ̀kọ́ lọ́wọ́ máa ti fún mi ẹ̀yẹ máa ti ànábi wasala láàbí sọ́kàlù wa pé pé káà àwọn ọmọ Ísírẹ́lì àwọn ànábì Ọlọ́run ní sọ́ọ́bù síyáṣà ló mú òṣèlú lọ láàrin wọn torí ẹ̀ jẹ́ pé òṣèlú tó dá múmìnì òdodo ló lórí ṣe lórí rẹ̀ ẹni tí èsì múmìnì yóò kàn máa gáàmù ni ọmọ fi ṣèǹtì bá ń dá mẹ́ fi wá à ń bọ̀ wá bẹ̀ pé iyyaka na'budu tọ́wọ́ àmì suratul Fatiha ọ̀ ń sọ fún wa pé túláàsì ni agbọ́dọ̀ láwọn ànábì ọlọ́run bóòlù àti ọmọ ìbáàdà tó yẹ ká ṣe tí wọn bá wá ṣẹ̀ka àdúgbò kan wọn sì ń tọ́ bá wù ya ayú alẹ́bíínà àmànù ọkọ̀ yìí tẹ́ jẹ́ mú mi ní òdodo láti ṣẹ́kẹ́dùn níyàwó dàwọn náà sọ̀rọ̀ àwọn ìyá ẹ má máa wọn yahudi àtàwọn nasọ́ra ní ọ̀rẹ́ mọ̀lẹ́ ẹ má mú wọn bẹ́ẹ̀ ba'duhum awliya'u ba'd apá kan nu wọn jẹ́ ọ̀rẹ́ mọ̀lẹ́ pápá kan wa man yatawallahum minkum ẹ̀yìn yóò tọ́ bá mú wọn lọ́rẹ̀ nínú yín tọ́ mú wọn lọ́rẹ̀ mọ̀lẹ́ nínú yín fa innahu minhum ọ̀dára wọn nìyẹn inna Allaha la yahdi al-qawma adh-dhalimin ọlọ́run ní fọ́nà mọ́ àwọn èèyàn tí ẹ jẹ́ alábòsí ó náà ti wà ní alábòsí nìyẹn bó ló ṣe wá mú lọ́rẹ̀ múlẹ̀ ẹni tó jẹ́ pé inú ìrò rẹ̀ pé kó kú nú ẹ̀sìn tiẹ̀ kó wá jọ ìwòye wọ́n fowó tàn wọ́n fọ̀rọ̀ tàn wọ́n fi òsì gan wọ́n tó fi tàn ọ́ فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ọlọ́ni pàtàrọ̀ lẹ́bí iná fún ìkùlù obìnrin mọ̀rọ̀dùn ọmọ wa rí pé àwọn táìsàn bẹ́nu ọkàn wọn àìsàn ọkàn oríṣiríṣi ni maradul qalbi ó lè jẹ́ nítorí dáàbò iman iman ni wọ́n lẹ maradul qalbi ó lè jẹ́ ṣáwà ó lè jẹ́ ojúkòkòrò ẹ̀mí ìgbà ní ẹlòmí ọjọ́ ojúkòkòrò lórí ìsìnà ayé rẹ̀ mẹ́nu Kùránì tí maradul náà ni àìsàn ni ẹlòmí ojúkòkòrò rẹ̀ kọ́sàrò owó kọ́sàrò owó kọ́sàrò owó ni ó dàbí mọ́ràdù náà ni àìsàn náà ni èyí tẹ́sẹ̀ tara nìkan láìsàn àìsàn tẹ̀mí ni èyí tó sì burú jù ní àìsàn náà láìsàn ẹ̀mí àìsàn tara àwọn sọ́kó ti lóògùn orí ìdìrídì àìsàn tẹ̀mí nǹkan lọ́ọ̀lẹ̀ yóò fi wòsàn yóò wà gbàtà ẹ̀ àfẹ́ntọ́nà ń bá tó káàánú rẹ̀ ó ti tẹ̀lé bá ọlọ́ni fàtàrọ̀ lẹ́bí ìnàfi kòlóbìhí mọ́rọ̀dún ọ̀nbọ̀ wa rí wípé àwọn táìsàn ń bẹ ní ẹ̀mí wọn yusari òhunà fìhì wọ́n máa ti alápáǹtẹ̀kẹ̀ wọ́n máa sáré sáré lọ sọ́dọ̀ àwọn ẹni yẹn tí wọ́n ti mùsùlùmí ni nítorí àǹfààní tí wọ́n rí yẹ̀kúlù òhunà nàṣà àǹtúnṣe ìbànà dá yẹrọ wọ́n máa sọ pé àwọn ń bẹ̀rù tí mùsùlùmí ọmọ àtẹ̀lẹ̀ táwọn táwọn bàbá wọn ṣe táwọn ọmọ ọlọ́rẹ́ mọ̀lẹ́ nǹkan làwọn fẹ́ fà ń lé ayé táwọn bá jọ ìwọn wọn pa mùsùlùmí wọn ó ṣe bá wọn sáwo fàásà láwù ayé àti àbíkọ́lẹ̀ fàtìkì àṣù ọlọ́mọbọ̀ wa bọ̀ wà nábì àtẹ̀yìn sàábé tọ́nà ó mú ìṣẹ́gun tí ó mú wa àwọn amúrin mi ní ìdí àbí àtẹ̀kan látọ̀dọ̀ ọlọ́run tí ó fi kópa ń bá wọn káàbìrì fàyọ́sùmíìrú aláàmà afárúurú fi àwọn bóde nìyà yìí wọ́n wà àwọn mùsùlùmí yẹn wọ́n wà dẹ́ntí ọ̀kábàámà nítorí tí wọ́n fi sínú tí ọ̀dà yẹn tí ẹ fi lọ ń sáré lọ ọ̀dọ̀ àwọn míì tí èsè mùsùlùmí fún ọ̀dọ̀ lúgọ sí wọn lábẹ́ wọ́n wá wá wá wá wọ́n lé lé lé lé ìwọ̀n bá ń tọ́nà bá ní wọn nínú wọn ní tí wọ́n fi kó mẹ́ ẹlòmíì yóò gbó sọ́dọ̀ olóṣèlú yóò gbó tútú tí ò ní lè jáde mọ́ lórí pé yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yóò sì máa darúgbọ̀ wọn sábà kò sí ẹ̀sìn kankan wájú ẹ̀ àbá àtọ́ tó sèlú wọ́n jọ ń ṣe ṣe ṣe ṣe ṣe láyé gún bẹ́ẹ̀ ni wọ́n bá lọ wọ́n bá lọ dìbò wọ́n jọ ṣe wàhálà gbogbo ìdúró òṣèlú wọ́n jọ́ká òṣèlú wọ́n jọ ṣe ní láàárọ̀ tuntun ní ìbò kọ́lá kọ̀bá ilé wàhálà jù mọ́ tọ́ba fẹ́ kàn fún ayé gún àfa ni a nǹkan bẹ́ẹ̀ ń dé òṣèlú wọn rò pé wọ́n kọ̀ ní tìbí mọ́ nígbà táwọn èèyàn ń bọ́ra alẹ́ báyìí pé kátẹ́gùn ọ̀fẹ́ sí wọn. Ah. ẹ̀sẹ̀ rí nǹkan Thank <laughs> you ó mọ̀ mọ̀ pé bí Buhari tó wá ń jò ní ìtọ́wá tí máa dùn tí a ń pè olóṣèlú kí lẹ́ ń pè Fatai Buhari ó ní ibi tẹ́ ẹran wa lọ ó ní èṣù ń o wọ́n ń kúrì kọ́jú ẹ̀kalẹ̀ ẹlọ́gbọ́ jọjọ́ kẹrin kọ́ nínú ọ̀rọ̀ kẹrin ó ní èsù mẹ́mẹ́ orí ẹ̀bá jìnà sí ìjọkọ̀ báyìí ó lè bí sùn lọ orísun bẹ́ẹ̀ ara mẹ́wàá kálukálu ní ní jẹ owó ní ní jẹ nsọ ní ìrora <laughs> ọlọ́dà ń bẹ̀ kàlùkàlù tẹ́tẹ́ ìrùbá ọmọ kéékèèké fi ẹ̀mọ́ jẹ́ kàlùkàlù gan mọ́ kílẹ̀ ọlọ́ sàánù ọlọ́run tó ń sọ fún wa nínú àyà 22 ọlọ́ọ̀bá àlejò láńsọ fún wa pé látẹ̀jídò káwọ́mọ́ yu'minuna billahi wal yawmil akhir ìwà dúnà man hadda Allaha wa rasulahu walau kanu aba'ahum aw abna'ahum aw ikhwanahum aw ashiratahum ulaika kataba ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ọlọ́run ní látẹ̀júdù kàwùmọ̀n olórí àwọn àjọ èèyàn kan yu'minuna billahi wal yawmil akhir tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run àtijọ́ àjíǹde yuwaaduna man hadallaha wa rasulahu tí wọ́n wá máa fi ìfẹ́ hàn sí ẹni tó ti sẹ́rí kúrò níbi ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ ẹ̀ ẹni tí bọ́lọ̀ àti òjíṣẹ́ rẹ̀ ti mọ̀hádá àti ń bá sọ̀tà kò ní lọ́nà wọn kọ́ wá ní wọn kí wọ́n máa sálápá tètè wọ́n máa fìfẹ́ hàn sí kò sí tọ́jọ́ wàláwò àbà àhùn kódà kọjá bàbá wọn ni ò wọn ò kórìíra rẹ̀ bí ìgbẹ́ni ṣùgbọ́n tọmọ fún bàbá ọ̀ ṣe é awo abina ahun aboti ẹjọ mọ wọn ni tí ó sin lọ́hùn awo ìṣòwò anáhùn abọ́jọ́mọ̀ ẹ̀yà wọn awo àṣírata ahun wọn irú àwọn tó dé pé wọn ò ní wọn jẹ mú wọn ò ní máa fi hàn sí káàbì irú àwọn yẹn ní wúlá ló ti kọ́ ìmáàní nínú ọkàn wọn bó ti wọlé tó jàmáà ọlọ́run bá ti kó ìmáàní jọ sínú ọkàn wọn wọ́n ayíjáda fún ìgbèrò òfin nínú ọlọ́run tó wá fi jìbìrì ìlú ó tó fi ràn wọ́n lọ ẹ̀mí dáadáa ọlọ́run tó fi ràn wọ́n lọ wà táìsì rẹ̀ wá jẹ́ pure glass kọ́ wá jẹ́ kómi ọmọ ọ̀sán lọ́kọ́ máa lọ́kọ́ máa bọ̀ kọ́ máa wọ̀ kó wá òfin òwe tó lọ dòdò. ọlọ́wọ́ bá sọ pé tẹ́jírí mi ń ta yálà ní ha àwọn àwọn náà gba àjẹrà tó yẹ pé àwọn akérèmọdò wọn máa sàn wọn máa sàn lábẹ́rẹ́ ní kọ́ọ̀lìdì iná fi ha fẹ́ẹ́gun wọn máa gbébẹ̀ lọ láéláé rọ̀dúyà Allah wàhánihùn wàrọ̀dù wàhánihùn ọlọ́wọ́ bá ti yọ́nú ọlọ́run sì ti yọnu àwọn náà ti yọnu sí tọ́lọ́wọ́ ṣe fún wọn ulaika hizbullah àwọn àjọ ọlọ́run nìyẹn àlà inna hizballahi humul muflihun ẹ dájúdájú àwọn tí wọ́n jẹ́ ìjọ ọlọ́run àwọn náà ni wọ́n jẹ́ ìwájú ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ tí ọmọ fún káfíìrì lọ́wọ́ lórí mùsùlùmí ntọ́ba jẹ́ pé kájọṣepọ̀ lé ayé tí ó wúlò fún gbogbogbò àlìjọṣepọ̀ kò sí wọ̀mẹ́ kájọ wà ní lánàá kájọ wá bò nínú òsè dọ́dọ̀ wa ní ẹlẹtírísítì òkú tó bá fẹ́ ṣubú kájọ kájọ di kájọ sanwó kó fi mọ́ kó kó fi mọ́ kó wàhálà bá wa káàsì ọ̀nà káàsì omi ìrọ̀rùn kájọ máa kó sí wọn lóko yẹn. ṣùgbọ́n kí wọ́n wá kún wọn lọ tí wọ́n fi jẹjà tí wọ́n fi dè lórí mùsùlùmí aráàmù ni ó mú yàn kó ní Islam. nípa pé kò sí ìwọ́n mi yẹn nípa alẹ́ àmọ̀ tàbí lámọ̀ ilé ayé kájọ ṣe pọ̀ ọlọ́run sọ yóò fún wa nusrọ́tò alàìmọ́ràn àyà twenty eight ọlọ́run ní láàyè tẹ́kìdì mọ́mìnú náà lè káfíìrì náà àwòlíyá àmìndú ní mọ́mìnì wàmọ́ yẹ fàálí dáálì kàbàlẹ̀ ìsàbí náà wọ́n fi ṣe ìní ìlà àǹtàkùn mìíràn tó pa wàyí kó mọ́ láàbù náà sọ̀rọ̀ wàyí lálàá hìlmọ́sí ọlọ́run ní mọ́mìnì لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين èèwọ̀ ni àwọn mùmínì ọgbọ́dọ̀ mú káfìrí tí wọ́n mú ọ ní ọ̀rẹ́ mùlẹ̀ tí wọ́n wá pa àwọn mùmínì tì wọ́n máa ń yẹ fún alidaalika ẹ̀ńbà fìdí síbẹ̀ pàlẹ́ sàmínà ọ̀la ìdí iṣẹ́ kò sí kíní kan tọ́fẹ́ mú bá ọlọ́run bá àlékè ọlá ilà àǹtàtàkùn mùmínì tó kọ́ ṣùgbọ́n ẹ tọ́wá jẹ́ kó oníyàwó tẹ́ntí èsè mùsùlùmí bá ń bá sọ̀rẹ́ sọ́ra o ṣìkìlọ̀ fún ìyàwó rẹ o torí gbogbo ògbésí ayé tiwọn ìṣòro ní ìṣòro ní gbogbo ògbésí ayé tiwọn tí wọ́n máa ń rí ìró pé àwọn ń fẹ́ àwọn sì lè rí fún òsì lè rí láéláé kọ́mọ̀ sí ṣòro kankan àlá ni àlá ni kò sí ó ń tọ̀ ǹjẹ́ kò ní ayé yé òun kò sí ṣòro kankan kò sí lórí yẹpẹ̀ ṣùgbọ́n àwọn máa yàwòrán bí ìgbà pọ́síbù kéèyàn mọ́ ní sọ̀rọ̀ rárá gbọ́ yìí sọmọ rẹ yóò tètè mọ́ fà á bí ò rí fà yóò mọ gbin tí lẹ́mìí páyé ní ń ṣe kí wá lọ̀rẹ́ tó fẹ́ mọ́ bá rẹ jẹ́ kéèyàn ó gbé bí mùsùlùmí bá wà alágbọ̀yé ọmọ sàn kódà tí wọ́n owó lọ́wọ́ rẹ̀ ó pè rẹ ju ìtọ́jẹ́ pọ́ọ́kú tọ́jẹ́ pé wọ́n ti rún wọ́n ti rún wọ́n ti rún fámìlì mọ́ olórí tó ní tètè mọ̀ bàtọ́ bá fura sí ó lè ti bọ́ ó lè ti bá gbélé ìbùdí ọmọ gbélé ọmọ rẹ tí ọmọ fi ti lọ́rùn nígbà tó bá sí ilé ṣé wọ́n lọ jókòó tọmọ ìwọ ló fún lọ́yìn ìwọ ló fún ló jẹ ìwọ ó ti ẹ̀tọ́ pọ́ jẹ́ pé kí wọ́n gbà pé ìṣòro kan bẹ tó jẹ́ dàrẹ́kì látọ̀dọ̀ o ọláàdì ó ń kó bá wọn gan kì í ṣe mùsùlùmí nìkan ó ń kó bá wọn gan tí ò jẹ́ kí ilé ayé tí wọ́n gan ní òtòrò torí ẹ̀ ló ń jẹ́ pé ìgbésí ayé tí ọ̀dá ni bọ́bá ti jẹ́ pé ọwọ́ àbíkan sọ́ra sí mọ́jọ́ jẹ́ wípé àwọn ẹ̀yìn ni wàá máa bá sọ̀rẹ̀ ìwọ máa dé mọ́sálásí ọmọ sọ pé ìyàwó rẹ ti ń bẹ́ńlé tó dé pé iyyaka la a'budu ní í ṣe ó ti rẹ́ẹ̀dì kò sí tọ́lọ́ mọ́ ìrun lásán lásán ní lásán àwọn oníhùn náà máa ṣe pẹ́pẹ́ burú tí ò wúlò pẹ́pẹ́ burú tí wọ́n ti balì kí á mọ̀ jẹ́ bọ́fẹ́ sí nǹkan ó dì mọ́ ọgbọ̀ ṣe bọ́fẹ́ lòdì kan ọgbọ̀ lọ bọ́fẹ́ sí nà ọgbọ̀ ṣe bọ́ọ̀lù bó dàbẹ́ ń fa àfàlò olórí yọ̀ọ̀yọ̀ náírà yọ̀ọ̀dọ̀ fa àfàlò ó sì mọ̀ ibi títí ń wọ́n sì mọ̀ ibi títí ń wọ́n

ọlọ́run dáàbò jẹ́ asẹ́rí sọ́lọ̀ pẹ̀lú dáadáa o nta bá ti tọ́ bá bọ́ ojú ẹ̀ ọlọ́run kọ́ gba ẹlẹ́sẹ̀ fún wa nta bá kò dé ẹ̀ka àtò ọlọ́run kọ́ yá sàmójú kò fún wa ọlọ́run kọ́ wá yá sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ akú lórí iman wọ́n sì wá lẹ́lẹ́bọ wọ́n jẹ́ wọ́n sọ̀rọ̀ sí alọ́run wọ́n jẹ́ akú lórí ẹbọ ọ̀la ti tẹ̀wé rẹ̀ subhana ìbéèrè náà